نحمده ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى أقول الله محمد صلى الله عليه وسلم إن شاء الله أتمنى تصوير لبنك ولكن الموقع كتير الإمام مالك رحمه الله تعالى أيتي أمير القرآن وقوت الصلاة السكون باب شعن الفقوش شطى إليه أو نهي باب جامع الفقوش لكن باب تي أقوى ọ̀rọ̀ nípa àwọn àsìkò irun حدثني يحيى عن مالك النافع عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال الذي تفوته الصلاة العصر كأنما وتر أهله وماله láti ọ̀dọ̀ abdullahi mahama kọ́nà kí ọba ọ̀yẹ́rù sí ohun àtàbà rẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́ọ̀bá ọ̀dọ̀bá ọ̀rẹ́ ìwọ̀sọ́lá sọ wípé alẹ́dìsẹ̀ fún sọ́lá àtúrà áàpù ẹni tí ìrùn áàpù bá bọ́ fún ka'annama wutira ahlahu wa mala bí ìgbà tí ó pàdánù àbóṣàfẹ́kù àwọn ọmọ àtìyàwó bákan náà àwọn dúkìá rẹ̀ ni bí ìgbà tó ṣàfẹ́kù ọmọ àtìyàwó bákan náà ó ṣàfẹ́kù àwọn dúkìá rẹ̀ ní ẹni tí ohun alápàdé bá bọ́ fún náà a ti sọ̀rọ̀ nípa àsìkò èrùn jẹ́nẹ́rálì èrùn àlàáfù a ní ó bẹ̀rẹ̀ láti gbà tí òjìjí nǹkan tó bá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan yẹn ayébẹ̀kọ́ yàtọ̀ sí òjìjí tó ṣẹ́kù ní àsìkò gbà tí oòrùn yẹ kúrò ní àtàrí àti táìpà tí oòrùn yẹ kúrò ní àtàrí alójìjí kan máa ṣẹ́kù lẹ́yìn ká ìgbà mí ò lè má ṣẹ́kù ṣùgbọ́n tó bá ṣẹ́kù a ní ka ìyẹn mọ́ òjìjí tuntun tó ṣẹ̀ṣẹ̀ yọ tí ó bá ṣẹ́kù àbí òjìjí tó lékún èyí tó ṣẹ́kù tẹ́lẹ̀ tó ṣe fóòmù láti mọ ìrọ̀rùn zóòrò àlékún yẹn náà ló wọ́n gùn ló ń gùn ló lékún ló ń gùn ló lékún títí tí ó fi wá tó dèdè nǹkan tí àìmọ́lẹ̀ a ní àsìkò ìrùn áfíríkà ó ti tó gbà yìí so àsìkò orun áàpù òun náà nígbà tí ó jìjì nǹkan tá a rí mọ́lẹ̀ tó bá tó lò ní nǹkan yẹn yàtọ̀ sí òjìjì tó ṣẹ́kù tó bá ṣekú ṣẹ́kù tí ó bá dẹ̀ ṣẹ́kù ó túmọ̀ sí pé òjìjì nǹkan tá a rí mọ́lẹ̀ tó bá tó lò ní nǹkan yẹn àsìkò áàpù ti wọlé yẹn náà dẹ̀ ni òpin àsìkò zuru òpin àsìkò zuru ó ní ìbẹ̀rẹ̀ àsìkò àsìkò áṣù yóò máa lọ yóò máa last time tí a sọ pé òun ni last eh, period fún àsìkò áṣù òun náà ní ìgbà tí ó máa ṣe pẹ̀lú tó bá wọ̀ ṣùgbọ́n bí fún ọkọ̀ ohun tó wọ̀ gẹ́gẹ́ bí àwọn kẹta àti bára wa sọ tẹ́lẹ̀ kò dá kí wọ́n ṣe pé kò kí títí títí tí ó di wípé òun ti ń fẹ́ lọ wọ̀ anábíwá Muhammad sallallahu sallam ó ní tilka salatu munafik ìrun munafik ní ẹ kò ní kí wọn lázàrì ọ̀nṣìrìbà tí ó bá fẹ́ lọ wọ̀ ó ní yẹ́ jílé yarku bishams yóò jókòó lẹ́ni tó ń wo ó ń ṣọ́ òun ṣe báǹkà tí mo ń ṣe lọ ṣó ti fẹ́ lọ́wọ́ kò tí fẹ́ lọ́wọ́ yìí ma bá nǹkan tí mo ń ṣe lọ hátà ìlà kánà bẹ́ẹ̀ na kọ̀rọ̀nẹ́ ìṣàìtàn títí tí yóò fi di pé kí ni ó wà bẹ́ẹ̀ na kọ̀rọ̀nẹ́ ìṣàìtàn oúnjẹ láàrin ìwò ṣàìtàn méjì kọ́ọ̀mà ẹni wà ní àwòfí ha ilẹ̀ kọlẹ̀ ìlà kò ní rántí ọ̀rọ̀ ọba lọ títí ń bẹ́ torí pé àsìkò ó ti fẹ́ kọjá sí irú mọ̀ náà fìkì ìrìn ṣùgbọ́n àsìkò ìrún náà ṣì ní àsìkò ìrún asìrì náà ṣì ní ṣùgbọ́n ìyàkó ní bí ilé ìrún asìrì di àsìkò yẹn àsìkò ṣe pé kí ni ẹni tí ó máa ń wọ̀ mọ̀ náà fìkì àtúnfẹ́ni tó bá ní jẹ̀ excuse bí ẹni tó ń gbàgbé àbí ẹni tó ṣe wípé ó rẹ̀ ẹ́ àbí ẹni tó ṣe wípé ó ẹ̀ṣẹ̀ parí nǹkan oṣù àbẹ́ni tó ṣe pé ó dákú ojí ó tají padà tí àsìkò gbà ẹ́ ṣẹlú àwọn èèyàn bẹ́ẹ̀ àsìkò oorun tí wọ́n ní yẹn wọ́n lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ni tó ṣe pé òun kàn jòkó rojọ́ ó ń ṣe fàájì títí tí ó fún àdìpọ̀ òun fẹ́ lọ wọ̀ màílọ́wà dìde wà ló ń fẹ́ kí wọn àlásárì bẹ́ẹ̀ ni ó kí wọn àlásárì ní àsìkò tí àlásárì ò tí kọjá ṣùgbọ́n àsìkò yẹn kò ń ṣe àsìkò tí wọ́n máa yíyàn afẹ́yìn tó bá ní excuse so irú munafiki ó ní irú òun yẹn so ẹni tí ìrún áfìbá wá bọ́ fún àti kò kí tásìkò ẹ̀ fi kọjá àbí kò kí títí àsìkò rẹ̀ fi kọjá àsìkò náà sọ mẹ́yẹn ṣe alwọ́pù dọ̀rúrí wọlẹ̀ alwọ́pù lẹ́ftíyàrí ṣe àsìkò èyí tó ṣe pé a ní lókùn bàtí láǹtẹ̀ sára ṣẹ́ms tó mú bàtí di pé ó ń pọ́n tí ó ń di rẹ́súrẹ́sú ṣé ẹ̀ ni wọ́n sọ àbí àsìkò rẹ̀ pátápátá sọ àwọn afáàmì gbà pé àsìkò rẹ̀ pátápátá ni ẹni tó ṣe pé kò kí wọn láti fi àsìkò rẹ̀ pátápátá fi lọ fàkà ánàmá wùtìrà ahlahu wa mata ẹni yẹ bí ìgbà tó ṣe wípé ó ṣàfẹ́kù àwọn ọmọ àtìyàwó rẹ̀ wà máa lá àti dúkìá rẹ̀ kí náà gbàlẹ̀ orúkọ ló kó ṣàfẹ́kù ọmọ àtàyà àti dúkìá nípa gbàlẹ̀ orúkọ pẹ̀lú eléyìí òun náà ni wípé kò sẹ́ni tí ó mú kó ṣe pé kí nǹkan ṣẹlẹ̀ sí nǹkan tí ó dá kó ṣẹlẹ̀ sí ọmọ òun àbíyàwó kí nǹkan má ṣẹlẹ̀ sí ọmọ wa àbóṣẹlẹ̀ sí ìyàwó wa ìbànújẹ́ ńlá ní tí nǹkan aburú bá ṣẹlẹ̀ sí wọn èyàn ní gẹ́ẹ̀tì ààrẹ kanífẹ́ ọmọ kan oláksidẹ́ntì àbí kìíní kan ṣe nǹkan kàmọ́ra wọn àárí bí ẹgbó wa káwà sọ pé kí ọmọ ẹ̀ o àbí ìyàwó àbí nǹkan kan kàmá ẹ̀ ló torí pé ìròrí àwọn ọmọ èèyàn má ìròrí ìyàwó má èèyàn ṣàfẹ́kù wọn èèyàn pàdánù wọn pàtàkì jùlọ kò ṣe pé ẹni tó tún wá ṣàbùrú yẹn fún ẹni téèyàn rí ni bẹ́ẹ̀ lè gbẹ̀san lára rẹ̀ ẹ̀rẹ̀ rí ọ̀nà tẹ́lẹ̀ fi gbẹ̀san bẹ́ẹ̀ ṣe ń wo àdánwò tó ṣe yàn èyí ó nà owó kí ni á ẹ̀ńtọ́rẹ̀ ṣe kí ni o ni ó jẹ́ èèyàn kan ò bí olórí kan tẹ́lì tó ṣe aburú fún yàn yàn wá ń kò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ fún lárẹ̀ at the same time èyàn rántí àdánwò tó ṣe yìí sójú ọ̀tọ̀ ṣe pé kí ni wútìrì àhàlẹ́wú wọ́n àyà bí ìgbà tí èyàn pàdánù tó ṣòfò ọmọ àtìyàwó àti a rí pé lẹ́yìn tàbá ní káwò oníta yé a ní á ah, òfó ṣẹ́yìn ilé rẹ̀ jó ọjà rẹ̀ jó ìyàwó kú ọmọ kú ṣẹ̀pẹ́ òfò ńláńlá yẹn sọ̀nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni tí kò kí wọn á sí lásìkò rẹ̀ tásìkò wa kọjá bí ìgbà tó pàdánù gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó pàdánù dúkìá ó pàdánù ọmọ pàdánù ìyàwó bó ṣe kíkí ní ẹ̀kọ́ rí lára ṣùgbọ́n síbẹ̀ ló ṣe mọ́ ní lára àwọn èèyàn àwọn èèyàn ń kakún mọ́ ẹlò ní àárín ti bá délé àwọn tí gbogbo ẹ papọ̀ nífẹ́ mísì kọ́ntrákì nífẹ́ mísì bíznẹ́sì mú lápúntmẹ́ntì kan very important àwọn lọ́kí gbogbo ẹ papọ̀ tí bá délé anábíwá Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹni yẹn in tó ṣe lọ́fọ̀ yẹn kò ń ṣe pé kò fẹ́ mísì kọ́ntrákì yẹn ṣe bí kọ́ntrákì kan ni ò fẹ́ bí ìgbà tó pàdánù gbogbo dúkìá rẹ̀ bí ìgbà tó pàdánù ọmọ àti ìyàwó ẹ̀ sọ̀rọ̀ torí kọ́ntrátì ẹyọ kan tí ó fẹ́ ní olófin jùlé ìwọ̀n áṣẹ́ tásìkò rẹ̀ fi kọjá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kó mọ̀ pé kí ni ní tó bẹ́ ojú kọ́ntrátì ẹyọ kan tó fẹ́ pàdánù lọ ní tó bẹ́ bí ìgbà tí ó pàdánù ọmọ àtìyàwó àti gbogbo dúkìá ẹ̀ so eléyìí ẹni tẹ́sìn bá ká lára òun irú nǹkan báyìí ni ó ní kakù fún so ló jẹ́ pé bàtà níbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàádé tẹ́lẹ̀ ní ojú ogun àwọn ará ìtì ogun ẹgbó náà lọ Ànábì sallallahu alaihi ó ní mala Allahu قبور الكون نارا فقد شغلونا عن صلاة ها عن صلاة عن صلاة الوسطى عن صلاة الوسطى صلاة العصر tí ọlọ́run bá kó jẹ́ kí sáré àwọn ẹni wọ̀nyẹn kó kún fún iná àwọn ọwọ́ àwọn kìfèrí tí wọ́n ń jà wá lógún táwa náà dojú ìjà pọ̀ nígbà tó gbé owó wá tí ọlọ́pọ̀ bá kú ní títà rí wọn fún fún náà lọ́kọ̀ṣọ́gá ló ń àrí sọ́lá ti rú sọ wọ́n bí sí wa pẹ̀lú jà wọn àgbékálẹ̀ kí sọ́lá ti rú sọ sọ́lá ogun àzáàbù ogun yẹn gbóná débi pé kí ni àwọn kèfèrí ni àwọn náà ń ṣọ́ àwọn mùsùlùmí ṣùgbẹ́ ní àtẹ́ǹtì ọlọ́run fẹ́ kí n báyìí wọ́n àtàkì wọn ṣùgbọ́n àyè rí wọn á sì kí yẹn ọ̀ntì ìgbà tí madrid tó wọlé ó bá lọ́dún ní jẹ́gẹ̀ ṣèṣí alágbà Muhammad sallallahu alaihi wa sallam ó sọ ṣùgbọ́n inú wọn bàjẹ́ lónìí ọgọ́rọ̀ ní òkèlè ikú ọgọ́rọ̀ ní òkàkú sọ́nàbíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹni tí wọ́n á sùn bá bọ́ fún bí ìgbà tó ṣe pé kí wọ́n já ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ wọ́n já lẹ́yìn rẹ̀ bákan náà dúkìá rẹ̀ wọ́n já kó lọ́lọ́ rẹ̀ so látara kí ni wàtara ètò sọláwọ́ subhanahu wa ta'ala wala yatrukum a'malakum ọlọ́wọ́ bó ní ṣe kí ni ní láàdá iṣẹ́ tẹ́ bá ṣe sọ̀rẹ̀ náà ni wàtara so wàtara olú ṣe yí àmì tàbí ó dùn ní nǹkan yẹn ó já nǹkan yẹn gbà lọ́wọ́ ẹ̀ ṣé yàgbé àti nǹkan yẹn ó di náà yẹn ó gbà kó lọ́dọ̀ rẹ̀ so bákan náà wọ́n sọ pé wátara ṣe òun gé nǹkan so fàkà ányàmà òun tíra àlùbù wà máa lùú wọ́n lè so mọ̀ fún ìdíyẹ kọlu máa nígbà kà ányàmà òun tíra àlùbù bí ìgbà tó ṣe wọ́n jí àwọn ẹbí rẹ̀ wọ́n máa lò àti dúkìá rẹ̀ ṣe ìtaba lóòrùn méjèèjì bóyá wú tíra àhàdáwò òun àti wọ́n dùn wọ́n gé kúrò lọ́dọ̀ rẹ̀ ní àhàdáwò àwọn ẹbí rẹ̀ wọ́n máa lò àti dúkìá rẹ̀ ọ wú tíra àhàdáwò wọ́n máa lò méjèèjì náà lálẹ́ fi ka ó lọ ní èdè lárúbáwá alimami ibn abdulbar rahimahullahu ta'ala wọ́n ní eléyìí kò ń ṣe irun áfírí nìkan ló wà fún ipe gbogbo orin ṣùgbọ́n ó kàn sọ anábì kan sọ ti irun áfírí yìí torí pé òun ni ó bọ́ sásìkò tó sọ̀rọ̀ tó wáyé sọ pé máa ń fáta àwòfà tẹ́sìkò sọ́látò láàáfírí àwòtọ̀fún tuwú sọ́látò láàáfírí bá ṣe sọ fún arsenal lè lókù fi gíní alìsọ pé ma ń fàtàtù sọ́látù sọ́bṣì ma ń fàtàtù sọ́látù gbogbo ma ń fàtàtù sọ́látù maghrib so ike gbogbo òun náà lọ́wọ́ àtẹ́kẹ́ wùsù tí gbogbo wọn náà ní ó pàtàkì ṣùgbọ́n àwọn afáàmì gbà pé so a ní ṣé kí àsìkò yẹn bọ́ fún yẹn completely ni àbí alwaqtu listiyari àsìkò tó dájú àti before kí oòrùn tó di nǹkan tó ń di rẹ́súrẹ́sú tó wá ti di pé oòrùn di rẹ́súrẹ́sú ìgbẹ́ ni a sọ pé kí ni àdísì ìfẹ́mọ̀ ọmọ àplikébù sí so Allahu alam èyí tó tẹ́wọ̀n onípẹ́ni tí àsìkò ìrun ó bá bọ́ fún completely òun ṣe wípé tí wọ́pù ìfìyàrí àtò bá bọ́ fún a ní wọ́pù ìfìyàrí olùgbà tí òjìjí nǹkan tó wá rẹ̀ gẹ́gẹ́ nǹkan yẹn yàtọ̀ sí òjìjí tí máa ń ṣẹ́kù ní àsìkò zawal tí kì ní máa tí ó máa ṣẹ́kù tí òjìjí mi wá pẹ̀lú ẹ̀ àtọ̀sójìjì yẹn èyí tó ṣẹ́kù tí ó padà yọ ogun ní gbogbo dédé nǹkan tí a gbé kalẹ̀ láti àsìkò yẹn títí di ìgbà tí òun tí èdè kó ń pán rẹ́súrẹ́sú tí èdè kó ń pán rẹ́súrẹ́sú bí àsìkò ìsìn lè mọ́ sọ pé nǹkan bí pàtì àbí nǹkan kan hmm? bí nǹkan bí pàtì so èyàn ò ti di pé ó ń pán rẹsùrẹsù tó ti di dúró àsìkò yẹn so àwọn afáàmì sọ ṣùgbọ́n ètò tẹ́wọ̀n òun náà ni pé èyí tí ẹni tí àsìkò òun yẹn bá bọ́ fún completely kò kí wọn á sí títí tí òun fi wọ̀ náà tó bá kí lẹ́yìn àsìkò rẹsùrẹsù a ní ẹni yẹn in tó ṣẹlẹ̀ sí ó kí wọn àwọn mùnáfikì wọn àwọn mùnáfikì ló kí yẹn àyàfi tó bá ní jẹ̀yìn excuse ló kú وحدثني عن مالك عن يحيى بن سعيد بكنا أصفني هل أصفني ها عبيد الله بن يحيى بن يحيى ها الليثي أسر كتن قبل الله أم أبا يحيى بن يحيى أسر عن مالك لا تقضى مالك عن يحيى بن سعيد لا تقضى يحيى بن سعيد الأنصاري رضي الله عنه إكلارا وطابعين سوى بنينك بي سبتي لي لي جرى محمد صلى الله عليه وسلم ṣe yà lóye so ó dẹ̀ kú ní nǹkan bí i 140 something òun ló kú so in tí ó ti tàbí ṣùgbọ́n bẹ́ òun ni wípé Yahya bin Sa'id al-Ansari rahimahullahu ta'ala lam yudrik Umara kò bá Umar láyé kò ṣe kí ni kò bá Umar láyé kò bá rọ́màrù láyé so ó túnmọ̀ sí pé lọ́dọ̀ àwọn àfá aládìsí ìǹkìpá oúnjẹ láàrin Yahya bin Sa'id al-Ansari àti kí àti rọ́bà Yahya bin Sa'id al-Ansari ó ní من صلاة العصر ó parí ìmọ̀ asìrì fọláàtì ọ̀rọ̀ jùlọ ó pàdé ọkùnrin kan lámìyẹ ṣáájú àṣà tí ó bá wọn kí wọn áfírí fọkọ́dà umar umar wọn ni máa habasa kan fọláàtì àṣírí kí ni ọjọ́ bá wá kí wọn áfírí fọ́dákàrà lọ jùlọ ọkùnrin yẹn ó wá mú ẹ̀sìn تفصى تفصى ها مجل بين ويل للمطففين that is àwọn tán jí ó sùn wọn kù tọfọ́fọ́ ó ti dó sùn wọn rẹ̀ ó jí ó sùn wọn rẹ̀ so tabawo ìhun jama tí kò ní ìrun jẹ̀mọ́ àásìn tó pé pàtó jáde ní mọ́ṣáláṣí ló pàdé ọkùnrin yẹn a ó wá kí ní jẹ̀mọ́ ni ó ní kí ọmọ ẹ̀sìn nìkan wáyé kò fọ́sà sọ wọn ní bí a ẹ̀sìn ìtọ́kùnrin yẹn mú wá kò ń ṣe ẹ̀sìn tó wá jẹ̀mọ́ kò ń ṣe ẹ̀sìn tí ó wá jẹ̀mọ́ ọ̀ lè jẹ́ ẹ̀sìn tó wá jẹ̀mọ́ ṣùgbọ́n rọ́mà ó sì ó dí òṣùwọ̀n ara ẹ̀kù ṣùgbọ́n wọn láwọ àlá ètò tẹ́wọ̀n ni pé ẹ̀sìn tó tọ́kùn ní ẹ̀mú wọn kò ṣe ẹ̀sìn tó jẹ́ ní o so wọ́n rò pé gbólóhùn tó fásità fún un a ní ayé tó sẹ́yìn láti sọ́rí kò bá rárá ṣùgbọ́n ó sọ bí ìgbà tó ṣe pé ìtàn kan máa ń sọ tóun náà ṣe kíni tóun náà gbọ́ tóun náà ṣe kíni tó gbọ́ sọ̀rọ̀ àwọ̀ ó ṣe lọ bákan pẹ̀lú àdífì taka sẹ́yìn fàkà annama wùtìrì àhàlàwù wà máa rà bó tẹ̀lé pé ń sọ̀rọ̀ ń pẹ́ni tó ní sí àsìkò ohun ásìkò tí ìrun àsìkò kọjá tí tabaníkàwò bí kì ní ẹ̀ṣẹ́ mọ́ wà tó tó wọ́n rú pàdé ẹ̀ nígbà tí wọ́n rú kúrò ní mọ́ṣáláṣí sọ́lẹ̀ iná sọ fún wọn pàtàkì ìrun jẹ̀má nínú mọ́ṣáláṣí àmàfẹ́ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní ولقد علمتنا وما يتخلف عن آمنا إلا منافق معلوم النفاق ó láti pàdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam tẹ́bá rí ẹ̀ka tó jọ́kùnrin tí ń wá mọ́ṣáláṣí àwọn táàmù tó wọ́n pa mọ́ṣáláṣí jẹ náà wọ́n kí ń jẹ máa nínú mọ́ṣáláṣí àwọn náà ni àwọn mùnáfìkì ẹni tó jẹ́ mùnáfìkì màálùmù nífà táwọn èèyàn mọ̀ pé mùnáfìkì ẹ̀rọ mi lè jẹ́ mùnáfìkì táwọn èèyàn mọ̀ ní mùnáfìkì ṣùgbọ́n lásìkò àníkọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n wá kí ìhùn jẹ̀mọ́ ẹnu mọ́ṣáláṣí àwọn munafikun ma'lumun bifaq táwọn èèyàn mọ̀ pé ah, àwọn ẹlẹ́yìn munafiki ni wọ́n gẹ́gẹ́ bí Abdullahi bin Mas'ud radiyallahu anhu bó ṣe bóyá ibi tí mọ́ṣáláṣí wá ó jìnà síbi tàǹgbé tó ṣe pé àti máa lọ́mọ ọbọ̀ gbogbo gbà ó lè jẹ́ nǹkan tí ó nira fún wa ṣùgbọ́n bẹ́ẹ̀ pé kò ṣe pé nǹkan tó jìnà ní a nǹkan tó dáa òun ni kí a máa rọ kí ronú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni àwọn afáà mi wọ́n ní nǹkan tí ó jọ́ra yàn òun ni ká kí ronú jama'a ó lè má jẹnu mọ́ṣáláṣí wà gbọ́dọ̀ kí wọn jẹ̀má lẹ mọ́ṣáláṣí ò gbọ́dọ̀ pásófo fún ìrùn jẹ̀má à ṣé nǹkan tí mo sọ yẹ́ lórí ọ̀tọ̀ ní pé ìrùn jẹ̀má ọ̀tọ̀ ní pé akírun jẹ̀má nínú mọ́ṣáláṣí kan nígbà ìpé kákírun jẹ̀má nínú mọ́ṣáláṣí ọ̀ràn ìyẹn àwọn mímọ̀ pé kí ni فرض كفاية ورجل كوكوكو إذا قام به البعض سقط عن الباقين أو ثبات شيء أو تنوى وهو لا شيء ṣùgbọ́n tàwàwà àdífẹ́ abdullahi masoro ni a sáré wàlàkọ́ tàlẹ́túnà wà máa yàtọ̀ kàlà fún àná àmìnà ìlàmùnà fún márùn-ún nìfàk ó fi ní ẹ̀dẹ́ káfíkó kí ni ọ̀ràn yàn gbogbogbò ní irun jama tó ti ẹ́sì ìyẹn fún àwọn ọkùnrin o tí wọ́n ní ẹ̀sì láti pàṣófù nínú jama ṣùgbọ́n sí tẹ́lẹ̀ ní kó jẹ́ ló mọ́ṣáláṣí kọ̀bíyà òkùrọ̀ kọ̀bíyà òkùrọ̀ kò ní pé ṣe dandan ní kí jama ẹ̀kọ́ jẹ́ ló mọ́ṣáláṣí ní mọ́bàtí Ahmad kò ń ṣe dandan tó jẹ́ mọ́ṣáláṣí ṣùgbọ́n asọ́láàtù jàmá wà jíwà ṣùgbọ́n káàkì mọ́ṣáláṣí ní wọ́n bà pé táwọn kan bá ti ń ṣe àwọn yòókù lẹ́ṣẹ̀ ṣùgbọ́n káàkì lẹ́kùn mọ́ṣáláṣí pa kí kálukú ní àwọn ẹmọ kí jẹmọ́ ń lé so eléyìí wọ́n gbà ní kí ní iṣu àmì rẹ̀ tó gbé ara asọ́láàtù jàmá wà jíwà tó jẹ́ mọ́ṣáláṣí ọ̀rọ̀ yìí wọ́n láṣẹ gbé jẹ́ tó kí ní fọ́tọ̀ ẹ̀yìn ló tó jẹ́ ọ̀rọ̀ iná ọlọ́dọ̀ ọ̀dọ̀ ń ṣe fọ́tọ̀ tó fàyà náà ní táàgbẹ̀ tó mẹ́kọ́ yẹn oníkẹ́ ó mọ̀rọ̀ jà láwọn àìwò wọ́n ló sọ fún arákùnrin yẹn ilé kejì ó ti kí kí ni ó ti bí ẹ̀sán rẹ̀ ládàá rẹ̀ ó di ikú ó ṣàánú ara rẹ̀ ó nífi ara rẹ̀ قال يحيى يا يسقي قال مالك ويقال لكل شيء وفاء وتصديف عبيد الله قل يا يسقي مالك يسقي لكل شيء وفاء وتصديف gbogbo nǹkan ló ní kí ni àwọn àpé àti kí ni àti ìdínkù so that kí afọ́ká ah, ẹni yìí ó ṣe pé a ẹni yìí ó dí ohun òsùn pé fún ó dí òsùn wọn bẹ́ẹ̀ ni ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé wailul lil mutaffifin ìgbékómọ bá àwọn kan máa ń dí òsùn wọn kún sí pé ẹni tí ó kírun níjàmá kírun asiri مئة كورة فقد طفت كوان كبف رأي أديوس وقوي أديوس وقو أديوس بكيني إكبف إكبف من فاتت صلاة العصر أو تفوته صلاة العصر فكأنما وتير أهله وماله تعرف كيف ègbé nìyẹn kéèyàn lúzi owó kó lúzi dúkìá rẹ̀ kó lúzi ọmọ kó lúzi ìyàwó àrìkè òfin ńlá ló ṣe nìyẹn ṣẹni tó mí sí ìrún ásírì tásìkò rẹ̀ fi kọjá láì ní ẹfíùsì tó wà tó ní ẹni ẹ̀fẹ̀ká nàmà ó tira àdáwò tó bá mí sí ọmọ ìyàwó dúkìá rẹ̀ kó banújẹ́ dúnra yẹn so wọ́n ni umaru sọ wípé kí ni pọ̀fàfà ti dí ó sùn ààrẹ ṣe àbòsí fún rẹ̀ oó mọ̀ nǹkan pé fún rẹ̀ nasalala afiyata wasala qala yahya qala malik yahya bin yahya al-laythi ó ní alimamu malik sọ wípé man adraka al-waqta ẹni tí فضل رقعة الفقاوي وحدثني عن مالك بكنا الصف ميلاتي عن مالك وبيد الله بن يحيى بن يحيى الليثي ولي أباه يحيى بن يحيى الليثي صفهم بكني لاتي أدو مالك عن يحيى بن سعيد أتد يحيى بن سعيد الأنصاري أنه كان يقول أن يحيى بن سعيد الأنصاري èyí tí ó ní tó sọ̀rọ̀ nípa Umar tó sọ̀rọ̀ tó Umar pàdé èèyàn kan ẹ̀yà bí sẹ́yìn là ń sọ rí a máa sọ wípé iná musọ́lì dájúdájú ẹni tó ń kírun láyé sọ́lì sọ láta a kírun rẹ̀ wọ́n máa fàtàwú wọ́kùtùhà wọ́n máa fàtàwú wọ́kùtùhà tí ò ní ìpè àsìkò yóò kírun yẹn sásìkò ẹni tó ń kírun yóò kírun sásìkò ó ní wọ́n lọ́pàá fásitì ọkùn wákìtì ha tó bá ṣe wípé àsìkò oorun kan wà wọ́n gbọ́ fún nínú àwọn àsìkò oorun tá a ti ṣàlàyé fúnra wa bí wọn á sì lápẹjúwe ní tó bá gbọ́ fún níbi àsìkò oorun yẹn ní àbọ̀rùn àwọn àbọ̀rùn ìtàkìlì wọn máa rí ó tóbi bẹ́ẹ̀ ló lọ́lá ju ọmọ àti ìyàwó rẹ̀ àti dúkìá rẹ̀ lọ àti sí tó bá bọ́ fún níbi àsìkò yẹn ó lọ́lá fún yúkíní ọmọ àti ìyàwó àti dúkìá rẹ̀ lọ láti sọ ń sọ pàtàkì àsìkò òun fún wa kí èèyàn fi rún ráre lásìkò rẹ̀ kọjá àbúrú ńláńlá yìí ẹni tí àsìkò òun bọ́ fún ẹnìyẹn ti lùzì nǹkan tó pọ̀ nǹkan tó ṣe pé àásọ pé kí bí ìgbà tó lùzì ọmọ àtìyàwó àti àwọn kí ní dúkìá rẹ̀ ìfà kò sọ pé kí ààbọ̀mù wọ́n àbọ̀ ó tóbi ju ọmọ àti kí àtìyàwó àti dúkìá rẹ̀ lọ pé ẹ mí àsìkò wọn ó mí sí àsìkò wọn jẹ́nẹ́rálì kò ṣe wọn sí nìkan torí pé iná sọ̀rọ̀ àtàkánà tí alẹ́lú mi ní kìtàbá tó kúta èyí tọ́nà bá fọ́sìkò sínú fún àwọn olùgbàgbọ́dọ̀ torí pé ọlọ́wọ́ sọ subhanahu wa ta'ala sọ pé fọ́kànlá sàmín bá di mọ́lùfún àbọ̀rù sọ̀rọ̀ ọlọ́run ní àwọn èèyàn jẹ́gẹ̀jẹ̀gẹ̀ kan wọ́n lẹ́yìn àwọn ẹni èèyàn wọ́n ra aláre wọ́tábà a hawaii wọ́n lé adùn ayé owó property obìnrin ìtànlẹ́kà àtìyẹ ni wọ́n fi ra ìrùn láre kàfáfà ìkọ́nà láyé A ènìyàn sọ̀rọ̀ nìkan àfẹ́yìn tó bá túbá tó pọ̀ ọlọ́mọ gbọ́ tó lè ṣiṣẹ́ dáadáa láti lè fi pa nǹkan tó ti kó sínú rẹ̀ fa'ulaika yadkhuluna aljannata wa la yuzlamuna shay'a àwọn tí wọ́n wà jẹ́nà láwọn ẹnu yìí wa la yuzlamuna shay'a níṣà mú sí kẹta fún wọn wọ́n ti túbá wọ́n jáwọ́ bí nǹkan tán ṣe wọ́n ronú pí wàdà sólé ìsọ̀fún wa pàtàkì àsìkò oorun pàtàkì àsìkò oorun sọlọ́jọ́ pé wọ́n bèèrè lọ Abdullahi bin Mas'ud radiyallahu anhu nípa ìrarùn láre ó ní ìrarùn láre bàtà ẹni ẹ bèèrè pé a máa ń lò wípé ìrarùn láre oníkíyàn mọ́kíyà ó ní lò ní ó ṣe ìdọ́wàtú sọ́lá ìdọ́wàtú tí wọ́n ti ẹ̀ ní ẹ̀ka ń kú fọ́ra ìfèrè ni ṣùgbọ́n ìlú àbùsọ́lá àbẹ́wòsọ́lá tó ń bá sọ́nà ẹ̀ oní pé wọ́n kí wọ́n kí o ṣùgbọ́n wọ́n kí sásìkò ti rẹ̀ kẹ́kì ìrọ̀lọ́wọ́ bá sọ pé kí n fàṣọ́fẹ́ ìkọ́wọ́n gáyìí ìyà ni ó jẹ títí wọn ipò wọn kí wọn àti sásìkò yìí bó wà lẹ́bi tí ó kírun rárá tó ló jẹ́ pé ọ̀rọ̀ tó pàtàkì ni àwọn yẹ́rẹ́ bí sẹ́ẹ̀dì là ń sọ ní fún sọ wípé hákìmù sásìkò yìí ó ju ọmọ àtìyàwó àti dúkìá wa lọ ẹni tí òfin musásìkò ní tó lùzì ní ládá ó ju ẹni tí ó ṣàfẹ́kù ìyàwó àtọmọ àti pọ́pátì rẹ̀ ó jù lọ ìdí yẹn ṣàfẹ́kù ó kéré àbíkálù jẹ́ dèdè tabanika ohun tánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó sọ pàtàkì ìkírun sí àsìkò fún wa kọ́lá yáhìá yáhìá sọ wípé kọ́lá máàlìkì máàlìkì sọ pé man adraka alwaqta ẹni tó bá bá àsìkò oòrùn wọ̀wọ́ fi sáfọ́rí tó ń bẹ lórí ìrìn àjò tàbí ó ń bẹ lórí ìrìn àjò àsìkò oòrùn wa tó fa akthara salata ó wá dìbẹ̀ ìrùn yẹn fàáhíyà lẹ́ni tí ó ti gbàgbé apáhùn oníkéyàn gbàgbé nǹkan àtìzọ́tọ̀ kéyàn dísí pẹ̀lú nǹkan ní fàáhùn yẹn fàáhíyà lẹ́ni tí ó gbàgbé ìtàsìkò òun ti tó nítorí pé ó ń ṣe nǹkan kan lọ́wọ́ àwọn náà sí abẹ́ni tí ó gbàgbé òun ṣe pé ń ṣe nǹkan kan lọ́wọ́ nìí ó tún gbàgbé hátà kọ́bìnà aláàlì tèèdè ilé lọ́dọ̀ àwọn ìyàwó àtọmọ orí ni àdòdó wa ó travel láti kó lọ sí lọ́rin so ó gbéra láti lọ́rin tí ó ti yé lẹ́ni tó ń bẹ ìrìn àjò but àsìkò zuru ti tó lápòjú rẹ̀ àsìkò zuru ti tó ó wá gbéra láti Ìlọrin fa akhara sọ́lá ó padà wá gbàgbé kò rántí kí zúrì nígbà tó wà nílọrin hatta qadima al-ahli tí dọ́dọ̀ ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ annahu in kana qadima al-ahlihi wa huwa fi waqti tó bá fi lè dé ara lé lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àpèjú ìsanwó fèlúwákìtì tásìkò òun tí kọjá kálùkọ́sùlù rẹ̀ ipé àsìkò zúrù ó gbéra ní nǹkan bí to one there be some minutes to one be five minutes to one àsìkò zúrù ti wọlé àrí ó gbéra ní the five minutes to one so ìgbà tí ó wà dẹ́kò kò kí zúrù ìgbà tí ó dẹ́kò orí pé kí ni ẹ́ ti wọlé àsọ́rì ah, zúrì ò tí kọjá ìgbà tí ó dékò náà ó dékò ní nǹkan bí i 340 something or 350 something ṣùgbọ́n sí o ti wọlé àrí ṣùgbọ́n yá káàrẹ̀ sáré náà so nígbà tí ó dékò ó dékò ní táìmù ẹ̀ so kí láfà sọ ó ní fàyọsọ́lì sọ́lá tẹ́lùmùkì kó kí ìrùn onílé ìrùn yẹn ó bá

àsìkò oorun yìí ò tí kọjá àsìkò oorun yìí ò tí kọjá ló ká ní kó kí ní àjò ni yóò kí kọ́ sóòrùn mẹ́gbà tí ó ti enjoy allowance nígbà tó wà lájò ni so tó bá délé ó ti bọ̀ fún kò sí lájò mọ́ sùn ó ti bẹ̀ nílé àsìkò oorun rẹ̀ tí kọjá yóò kí ṣe ní kí ni ìtìmáà ṣe lè yí abẹ́rẹ́ ṣe yé yóò ṣe ìtìmáà wọ́n ká nǹkan kọ́ bí ṣe pé ó dé wọ̀kọ̀ záàbẹ̀lú wọ́pùtù àsìkò kọjá fàlùsọ́lẹ̀ sọ́lá tẹ́lú mùsàáfí kó kírun kí ìrìn arìnrìnàjò kó kírun arìnrìnàjò ṣe gẹ́tẹ̀ ìgbà tí ó wọ èkó tí ó àsìkò zuri ti kọjá àsìkò zuri ti ṣekere tó ti kọjá so kí ló máa ṣe yóò kí ìrùn arìnrìnàjò ó túnmọ̀ sí pé ìrìn arìnrìnàjò ní ó jẹ́ ó ti jẹ́ gbèsè ìrìn arìnrìnàjò so yóò sọ gbèsè ìrìn arìnrìnàjò tí ó jẹ́ ṣe yàgbé ṣe gbà tí wọ́n Malik ń sọ yé so wípé yóò kí ìrun arìnrìnàjò ṣe yíwa bí ó yíwa ṣùgbọ́n ká ní pé nígbà tó wọnú ìrun àsìkò zulu ti kọjá ó ti bá kí hmm? so yóò kí ìrun ah, nílé ìrìn torí pásìkò òun ti kọjá ṣùgbọ́n gbà tó wọ́n ní pásìkò òun ti kọjá yóò kí ìrun arìnrìnàjò yóò kí ìrun arìnrìnàjò لأنه إنما يقضي مثل الذي كان عليه torí pé kí ni irun tó ń bẹ lórí ẹ̀ ló ń ṣe kí ni ló ń sàmì ní ó ń bẹ lórí rẹ̀ so yóò lè قال مالك مالك سفر وهذا الأمر والذي أدركت عليه الناس أنت مبوية وانشي يو وأهل العلم ببلدنا أتوافى أو نما نلتوى أو نما نلتوى náà wọ́n afá mi ìlera ibi tí yàtọ̀ sí ilé yìí àwọn yóò ṣe ìtìmọ́mù yóò ṣe ìtìmọ́mù torí wípé ìpìlẹ̀ òun ni wípé ó yẹ ká ṣe ìtìmọ́mù ni ṣe wọ́n fún lọ́pọ̀ kí ní ti pé ó ṣe kọ́ sùúrù nígbà tí ó ti ṣe yẹn ní àìsàbí fún yẹn ti kọjá ní kó padà sí bó ṣe ẹkú kéwù kó padà sí bó ṣe ẹkí ó kéwù so eléyìí àwọn àfáà ní ọdún olórí èyí ṣùgbà ní àlèbọ̀ fatuwa ilé yóò sílé ilé yóò sílé abọ́rọ̀ mọ́bí tí wọ́n ti ń bọ̀ wọ́n so argument àwọn tó sọ pé rárá o kọ́sùn yẹn aláwáǹsì ìgbà tí ó rẹ̀ lóyìn kò lóyìn ẹ̀ ti kọjá yẹn so kó kí n kó kí pé kò ní sọ pé òkè ìgbà tí máa fi wọnú ìlú àsìkò wọn ti kọjá so ó lè kí alkọ̀bọ́ọ̀nù yá kí al'adá àti bó ṣe yẹ kí tó yẹ ká ṣe tẹ́lẹ̀ so ó lè yí so àwa san gbèsè rẹ̀ bó ṣe yẹ ká ṣe alkọ̀dọ́ yá kí alàdá bó ṣe yẹ ká ṣe náà ni a ṣe san gbèsè rẹ̀ ó yẹ kí n kí ní kọ́sùn ìgbà mi rẹ̀ tí mo ti kí ń kọ́sùn yẹn ni tí àsìkò rẹ̀ ti kọjá nígbà tí wọ́n ti dé ìlú ó túnmọ̀ sí pé kí ni máa ṣe bí ó ṣe kí n ṣe ni ṣùgbọ́n tó kí mo dé ìlú àsìkò òun tí kọjá ó túnmọ̀ sí pé ó yẹ kí n kí bó ṣe yẹ kí kí gbogbo ló ṣe kí n kí ti máa wà nílùú máa ṣe tí máa kí pé ó lè ṣe wà nílùú báyìí àsìkò òun rẹ̀ tí kọjá só máa kí pé ṣùgbọ́n wà fáwọn gbà pẹ̀ rárá ìgbà tó wẹ́ ẹjọ́ ẹ̀kọ́ sún yẹn tó ti ẹjọ́ ẹ̀kọ́ ti délé ìsìn so ìpìlẹ̀ ní kókó kí ráka mẹ́rin sọ́ngbà kó wa kí ráka mẹ́rin àbí wa kí bó ṣe ẹ̀kọ́ kí ṣé àbẹ̀rẹ̀ so èlé ó jẹ́ ní àwọn afáàní sọ wọ́n láwọ̀ alám èyí tí mọ́ máa ń kàfún ọlọ́wọ́ tó alátọ́sọ yìí òun ni èyí tó so wọ́n ní táwọn máa ń pàwọn èèyàn láwùjọ àwọn tán ṣe nìyẹn bó láwùjọ ti tí wọ́n Madina Malik bin Anas rahimahullahu ta'ala afa Madina ni wọ́n so wọ́n láwọn afa àtàwọn mọ̀ ní Madina àtàwọn èèyàn táwọn bá Madina so wọ́n ṣe máa ṣe é imam malik rahimahullah ta'ala wọ́n sábà wọn bọ́lá fún kàtà ara madina bá ń ṣe tamari hadithi kan lápòjúwe tó ṣe pé hadithi yẹn ó yàtọ̀ sí nǹkan tí àwọn ará madina ń ṣe wọ́n máa ń tún fẹ́ káwọn tẹ̀lé nǹkan táwọn ará madina ń ṣe ju pé kiri káwọn nípa hadith ni lọ torí wọ́n bí ibi tí ìmọ̀ ti bẹ̀rẹ̀ nìyí àwọn sàábé láti ìgbà ẹni ti lọ so àwọn bàbá àwọn táwọn bá wọn tẹ́ ń ṣe nǹkan ẹ̀rí nì definitely tí wọ́n bá lọ́wọ́ àwọn sàhábà lórí so yọ́dá àdìsí tá a bá gbọ́ a jẹ́ pé ìtí sàárẹ́ mi gbọ́ nìyẹn bí alẹ́nu ànámsọ̀lọ́sọ àbí opinion sàárẹ́ yìí bọ̀tí táwọn ṣe gbígbà yìí ni tí àwọn bàbá àwọn tí wọ́n bá lọ́wọ́ àwọn sàhábà táwọn sàhábà tí wọ́n gbà lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu wọ́n dẹ̀ mọ́ pé kìíní kan ní al-istishabu al-maqlub istishabu hal onígbókè bí nǹkan yìí ṣe rí bó ṣe rí náà nìyẹn ṣùgbọ́n al-maqlub oní wípé situation tẹ wà yìí ni definitely ẹba lọ́wọ́ àwọn èèyàn kan àwọn tẹ́ ẹba lọ́wọ́ wọn yẹn náà bá lọ́wọ́ àwọn èèyàn kan títí tí wọ́n trace àwọn kíni àwọn bàbá bàbá wa àbí tí ó yẹ tó ẹ̀zẹ̀ lọ́dọ̀ anábíwa Muhammad sallallahu alayhi wa sallam so ló jẹ́ pé àwọn afá tán bá bá wọn tàbí oún tí wọ́n ṣe kankan wọ́n ń gbàdà ní báyìí pẹ̀lú pé ní ó ráyà àwọn tàbí oún yẹn àwọn most likely nǹkan tán kọ́lọ́bà àwọn sàhábà ni tàbá sọ pé náà kò ṣe nǹkan tán kọ́lọ́bà àwọn ni àti ṣe ìtìhámù wọn àti àkíṣùn pé ìfẹ́ múná fi ṣẹ́sìn so ká sọ pé nǹkan tó gbá lọ́wọ́ àwọn sàhábà yìí ó pọ́n wa lé ó lè pọ́n wọn náà lè ká sọ pé kí ni wọ́n fi ọpọlọ gbé ìkẹta àtàbá rí tí ó bá tako cletex ní àwọn so yẹ ká tẹ̀lé wọn ni so eléyìí tí wọ́n máa ń ṣe àwọn àbá mi ò gbà lọ́wọ́ wọn tó bá ikọ́ rí pé nǹkan yẹn tako clear text ni nípa pé a lè fi amalu alè Madina nítawọ̀ ara Madina ń ṣe káwá fi gbá àdísì tó clear dànù alimami bin Qayyim rahimahullahu ta'ala nínú ìlànà ìmúwápẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ àtúrẹ́ǹtì nípa amalu alè Madina àti bí imaamu Malik rahimahullahu ta'ala ṣe mọ́ ní létí pẹ̀lú ẹ̀ so imaamu Malik ń sọ nígbà yìí pé tí mo bá wọn èèyàn kan ṣe lè lè ṣe àwọn èèyàn olóòlò ń bá sáwọn èèyàn kéèyàn àbáwọn èèyàn ọlọ́run èèyàn dáadáa fún èèyàn dáadáa bákan wà á lè rí ẹ̀yìn rí àwọn tọ́jú àwọn àfá àwọn onímọ̀ nílùú nǹkan ṣe nìyẹn ọ̀hún náà ni wípé téèyàn tí ìrùn bá bá tásìkò òun tó bá alájò tí ò bá kí látara pé ó gbàgbé tó wá wá délé tásìkò òun ò tí kọjá yóò kí ní kí ni itman lákàbẹ́ ẹ̀ náà ní òkè ṣùgbọ́n tásìkò òun bá ti kọjá yóò kí bó ṣe jẹ́ yóò kí ní kọsùrù mọ̀rọ̀kóyé ṣùgbọ́n láwọn àfáà ní àwọn ṣe ṣàádù pé ló báwọn ṣe rí o ní pé bó ṣe kọsùrù àǹfààní ìgbàtásìkò àǹfààní ẹ̀rẹ́ ti kọjá tí ò ti ṣe ní tí ó ti ṣe ní ó ti délé so kó padà sí pílẹ̀ òun náà ní kí ni alitman tí ó kì pé so wallahu a'lam èyí tí mọ́ malik rahimahullahu ta'ala sọ́rọ̀ ojú nǹkan tí ọkàn balẹ̀ lé lórí jù ọ وقال مالك لكن الإمام مالك يسمي الشفق الحمرة التي في المغرب الشفق gẹ́gẹ́ bí tàbí sọ fẹ́ ìtẹ́lẹ̀ kí ló ń pè ní ṣafak ẹ́ tọmọ oko tọmọ oko òun ni ìmọ́lẹ̀ òun ti máa ṣẹ́kù nígbàtí oòrùn bá wọ̀ tí kí ní dísìkì òun bí bọ́ọ̀lù tó wá lóko wọ̀ yóò fi àwọn ìmọ́lẹ̀ kankalẹ̀ tí ó kún pàbákanwákan ìmọ́lẹ̀ yẹn àsìkò mọ́gbẹ́lú ni yóò mọ́ lọ bẹ́ẹ̀ tó wá di pé ìmọ̀lẹ̀ yẹn pa ó parẹ́ pé ó di funfun àbá àti orí mọ́ àsìkò ìṣá ìtiwọlé ṣèmọ́ mọ́ ìtí wọ́n sọ wípé aṣáfàkù ìhúnra ṣáfàkù òun ni kò papọ̀pá tó ń rí nígbàtí òun bá wọ ìmọ̀gìrì ìmọ̀gìrì fàìdàgbà bá ti àìfúnra tí pupa yẹn bá ti lọ فقد وجبت صلاة العشاء من شيء قرآن وخرجت من وقت المغرب أو خرجت من وقت المغرب ودتي كل الناس يكون مغرب سيدا كتاب شلعين so kí ni difference tó máa ń bẹ láàrin ìgbà tí fúnfúnpa yẹn tí ó bá ó gba wọ́n tí fúnfúnpa yẹn ṣẹ́kù àti ìgbà tí pupa yẹn ó disappear ó máa ń vary from one country to the other from one period to another one season to another ṣòtìyẹ ìgbà míì ó lè tóbi ó lè mọ́ jù bí alẹ́ for five minutes lọ ní àwọn ìlú ni ní àwọn àsìkò ní ìgbà míì dẹ̀ ni ó lè lé one hour èrò ní Saudi àwọn fáàdì máa ń sọ pé nǹkan ní one hour twelve minutes òun ní sábà máa ń bẹ láàrin magrib àti ṣá ó kéré jù one hour twelve minutes sáàmù ọ̀bẹ̀ fún lọ́dọ̀ tó ẹgbẹ̀ yìí ló lè mọ́tò bẹ́ẹ̀ ó lè mọ́jú bí forty five minutes lọ tàbákì magrib nísìn tàbá máa fi yíyá bí forty five minutes nígbà míì fifty minutes àtìkò ṣá ilé wọlé ṣùgbọ́n ẹgbọ́n àfáà mi ṣe sọ ìròyìn sàwọn ọdún wọn ló kéré jù àárí one hour twelve minutes ó kéré jù yìí ṣùgbà mí ó lè jù bẹ́ẹ̀ so ṣùgbọ́n kókó rẹ̀ ní pé záàbàtì humra pupa yẹn ti lọ so dákàlá wọ́ktù ìṣà àsìkò ìṣà ìwọlé wọ̀kárajà wọ́ktù almaghrib àsìkò maghrib ti kọjá pẹ̀lú ẹ̀ Nàbẹ̀díkà dúró ní ẹ̀ torí àsìkò سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك نعم نعم نعم Ibu tak bawa satu buku. Orang-orang yang bawa satu buku nam alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah wa baati nǹkan méjì mi pé ní tí ó kìí ṣe mùsùlùmí ṣe àdúrà sáré ṣe àmì àbáàlì ṣe àmì gbólóhùn àmì ìtumọ̀ rẹ̀ ní alahumma stajib ọlọ́wọ́n bá gba àdúrà so kò ń ṣe ní ẹlẹ́yìn tàṣọ gbogbo àdúrà wọn wọ́n káàkiri kìtòrí lòun ṣùgbọ́n aláhùnmọ̀ tẹ́ṣì ọlọ́ọ̀bá yìí tó sọ gbà nǹkan yẹn ṣọ́lọ́ọ̀bá lè gbàdúwà kìfìrí ọlọ́ọ̀bá lè gbàdúwà kìfìrí dáwọ́tú al-mazlum mustajaba wọ́n lọ́kà na kàfíra ilé bá nàbí sọ́lá kanji sọ ìpè àbádọ́à kí kéfìrí tí ẹni tàṣàbò sí fún tó bá ṣe mustajaba ìtọ́nà ọmọ ń gbà wọ́n lọ́kà na kàfíra wọn wá al ọlọ́wọ́n ní fáyidà rọ́kìbù fil fulki dáàwù láàmú ìsìn aláwọ̀dín fọlámà àjáwọn ìyàlbáwò ìjẹ̀lá omi ṣirkú tó bá ń bẹnu ọkọ̀ ojú omi tí ọkọ̀ ojú omi wọ́n fi sin tó ń fi sọ́hun tó fẹ́ capsize wọ́n á pè ọlọ́run ọba mukhlisin aláwọ̀dín lẹ́ni tí ó ń pè é tó ń ṣẹ́sìn fún pẹ̀lú ikhlas fọlámà àjáwọn ìyàlbáwò tọ́lọ́ ń bá ṣọ́ wọn tán lórí ọ̀dọ̀ padà ìdá òun ní òṣèríkú ó ti padà fi ṣèríkú ṣùgbọ́n bá tí wọ́n fi pé ọlọ́run bá yẹn ní wọ́n ṣe kí wọ́n ṣe ikhlas ọlọ́run bá dẹ̀ ṣe kí ó gba àdúrà yẹn àwọn afẹ́mi àsọpọ̀ ọlọ́run bò kí ń gbàdúrà kìfèrí bàtí kíkèfèrí bá ṣàdúrà ọlọ́run bò ní gbàdúrà rẹ̀ ṣùgbọ́n ìtọ́lọ́run bá ṣe fún òní istidraj istidraj in tó ń tọrọ lọ́n fún ní kẹ́ láti lè fi jẹ́ kó mọ̀ múra nínú àmì ẹ̀yẹ inna Allah la yumli lidh-dhalim hatta idha akhadhahu lam yuflithu ṣùgbọ́n wallahu a'lam ọlọ́wọ́n bá lè gbàdúrà rẹ̀ ni amman yujibu al-mudtarra idha da'ahu ẹni tó ṣe fún ló máa jẹ́ pé ẹni tara ní ẹni ẹlẹ́mẹ́jẹ mùsùlùmí ṣùgbọ́n kéèkè sí sí so tí ẹni tí ó ṣe mùsùlùmí bá ṣàdúrà fún wa tàbá sọ pé àmì òun kọ́ la sọ pé kó gbà aláàlá ní kó gbà ní tó dẹ̀ sọ nǹkan tó dáa ni tó wá ṣe pé nǹkan tó sọ nǹkan burúkú ló sọ tàbá sọ fún wípé kí wà lẹ́kì lápòjú rẹ̀ ìgbàtà àwọn kèfèrí àwọn Yahudi tọ́gbọ̀gbẹ́ ànẹ́bí kíkú mọ́ bẹ́ anẹ́sọ̀lá wa alaykum ìyàwó aisha ó gbọ́ àsáàmù yẹn inú bí ó ní wa alaykum sáàmù wal la'natu ikhwata al-qiradati wal khanazir sáàmù kú mọ́ bẹ́ inú ẹkùkú mọ́ báyìí wal la'na àti gbéjìnà sí ìkẹ́ ọlọ́mọba ẹ̀yàn ọmọ al-qirada ruwaya náà wọ́n kaná sí èèyàn ọmọ ẹlẹ́gbẹ́ anẹ́sọ̀lá tó sọ pé kí ya aish kiri aish iná láàrọ̀ kí ọlọ́run ọba tó sọ́síkí tó rọ̀ tó jẹ́ntù ìṣẹ́gbọ́ rífkọ̀ ó nífẹ̀ẹ́ kí èèyàn ṣe rífkọ̀ ah, ẹgbọ́n kẹta sọ ní anẹ́sọ̀lá sọ pé kí ni alamtẹ́sùmọ́ rí ma kún tí wọ́n lọ́gbọ̀n tí mo sọ ní kúrùtù wa aláìkú mọ̀sọ̀tọ̀ wa aláìkú sọlúwẹ́ pọ̀ wá ní ẹmsọ̀ lásán tó kíní yustajabu lana ha alayhim wa la yustajabu lahum àyíká ìpè tó bá ṣe fún wa ọlọ́run nígbà so ọ̀rọ̀ pé bí a ní ìdè nídè rìn so tí ó wá sọ fún ẹgbẹ́ ọlọ́àṣíláì fún ẹlórúkọ jésù so ó túnmọ̀ sí pé ó fi bídíà ó fi kún tó sí pé nǹkan tó gbà lórúkọ ní pé jésù ni a ṣe òtẹ́sì fàábá shirk tó bá gbà lórúkọ pẹ̀lú ẹ pé kọlọ̀wọlá jésù kò fi ṣe òtẹ́sì àárí bídá nígbà tí nǹkan tó pé kọlọ̀wọlá ṣe òbúrẹ́ nù àbíkó wọlá ṣe òbúrẹ́ àbíkó wọlá rẹ̀ mọ̀ kò sì nǹkan bàṣà àárí bídá lẹ́tà bí shirk ó ṣe shirk ní òkúyé wọ́n bẹ́ pẹ́ nǹkan tó ń bá lérò ní pé jésù ni ó ṣe àádọ́ ṣe ṣùgbọ́n kí ọlọ́run kó wọlá jésù kó ṣe ìjọba ìfún àádọ́ bídà sọ̀kò sí àtọ̀ láàrin ohun tó sọ pé kí ní kọlùn wọlá anábì muhammad kó wọlá anábì kan àti kó wọlá ṣéhù kan eléyìí sí lamtẹ́rì kùlù àárín aṣíà lamtẹ́rì alìnàbí sọ̀lá anábì ò sọ pé káyọ̀ ṣe bó tẹ̀ pé ẹ̀ǹkan táwọn àmì máa ṣe ní but mọ́sálà fi kì í yà ní oníkàfọ́ lẹ́yìn tọrọ ọlọ́mọlá alágbáyà ṣe báyìí fún mi aslan kò ṣe mọ́sálà àtàbíyà a sọ pé kí nǹkan ṣe bẹ́ẹ̀ nìkẹ́lẹ̀ náà ọlọ́mgbé omi wá ọmọ ṣé kí àfáà bá kí wọ́n lọ gbé kó ṣàdúrà sí ṣé yẹn lọ àfáà mùsùlùmí oníkanlọ gbé kí ní wá kó mọ̀ ṣàdọ́ àti fún ọmọ lọ ṣe yẹn lọ bídíà ni so tí wọ́n yẹn náà bídíà lòun náà ló máa jẹ́ ni so láwà ṣe a lè sọ sọlátù ìṣáàdì àti kò sàhárò a ti ṣàlàyé sẹ́yìn pé èrò ìṣà lẹ́nìsílẹ̀ di ìdájí orí eléyìí ó tẹ́wọ̀n látọ̀dọ̀ orílẹ̀-èdè láàrin ṣùgbọ́n jùmúrí ìrìnlẹ̀má wọ́n gbà pé àsìkò orí ìṣà ó ẹ̀kẹ́ndì títí di àsìkò tí fájìrù bá wọlé títí di àsìkò tí torí àdíìtì tó sọ wípé ìnámà tafrij يؤخر الرجل الصلاة حتى يدخل وقت الصلاة الأخرى ìtàkì orí tẹ̀fúríj kí wọ́n wà negligent ní kí wọ́n máa máa dìlé ohun kan tí àsìkò oòrùn rí wọlé ṣòdìwó gbà pé àsìkò oòrùn kan ṣe extend ilé àsìkò oòrùn kejì ní ẹ̀là àyàfi kí ni àfi ìwọ̀n àṣùbáàdì kan ṣe ìwọ̀n àṣùbáàdì ní kí ni ìparí rẹ̀ tó lọ iṣẹ́ tó rú bá ti yẹ so kò ń ṣe ila waqtu zuhur ṣùgbọ́n yóò kú zuhuri àsìkò rẹ̀ parí ní asiri asiri àsìkò rẹ̀ parí ní magrib magrib àsìkò rẹ̀ parí ní isha isha àsìkò rẹ̀ parí àwọn afá ṣùgbọ́n ìjẹ́ ọmọ àkókò ní gbọ́ndó orí òun ni pé ilẹ̀ ní sílẹ̀ títí di ìdájí òru wọ́n làwọn aláàmọ́ wàjíbá gbọ́ ìbéèrè yẹn yé dára ni ẹni tí ó ṣe sùnmọ́ pẹ̀lú obìnrin àtàbí ah, ìjọ fi ń fẹ́dọ̀ ṣe zina ọmọ tí wọ́n bá bí lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn afẹ́sùn ọmọ yẹn wọn ní fìtì sọ́dọ̀ ọkùnrin yẹn ọdún obìnrin yẹn ni wọ́n fìtì sí torún ló bí ṣùgbọ́n tó kò sí abdu ṣàrírí láàrin wọn àtọkùnrin tó fún lóyún tí wọ́n ní fìtì sí ọ̀dọ̀ ọkùnrin yẹn eléyìí ni tí jùmbórí rama tí wọ́n bẹ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn afá bíi alimam imam ishaq bin rahway before wọn Ata bin Abi Rabah àtàwọn míì bẹ́ẹ̀ Sheikh al-Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala ibn Qayyim wọn ọ̀dù pínà ní pé ọmọkùnrin yẹn àáfìtì sí ọ̀dọ̀ ọmọ tí wọ́n bí àáfìtì sí ọ̀dọ̀ ọkùnrin yẹn torí pé ọmọ yẹn kọ́ ló ṣẹ̀ a lè dìnà ọmọ yẹn ní fatherhood má ṣe dìnà yẹn níyà rẹ̀ náà là nídìí náà ní ẹni tí ó dáàtọ̀ tí ó produce ẹni so hadithi tí ó wá lórí rẹ̀ ipé man áhàrà bihamatin aw hurratin falwaladu waladu zina la yarithu wala yurath ẹni tó bá ṣe zina pẹ̀lú ọmọlábí àbẹ́rù ọmọ tó bá jáde látara rẹ̀ ọmọ zina ni wọ́n lè jogún ara wọn hadithi àwọn gbà pé kò lálàáfíà bọ́lọ́dọ̀ jùmúrù àwọn afá wọn gbà pé hadithi kò lálàáfíà ni wallahu alam kíyàn dún pẹ̀lú tí jùmúrù sọ àyàfi ní àwọn condition tó ṣe pé ẹ̀sìn ò bá ti yé àwọn èèyàn láwùjọ yẹn ibi tí ẹ̀sìn ò bá ti yé àwọn èèyàn bí ó ṣe yé àwọn sọ̀háábà nípele so àwọn tó fúnra wọn lóyún nínú sahaba before ọ̀kan tó gba ìsìláàmù ọmọ tí wọ́n bí fúnra wọn anábi sallallahu alaihi wasallam ní kí wọ́n separate wọn wọ́n gbà pé kí ni ọmọ kan náà ni wọ́n that is ọmọ wọn náà ni rádà so a lè lórú nǹkan báyìí níbi tí a bá rí pé àìmọ̀kan ti ní ìwà ìfìní jọmọ̀ Thank you. Nani wọ́n asìrì àlékì before time bá ṣe lè kí ẹ̀rùn zórí àbáwọn olùkú náà before àsìkò wọn. Sọ́ta bá ń bẹ láwùjọ kan tí wọ́n before àsìkò rẹ̀ yìí, àwà bound láti bá wọn kí ìrun yẹn. So because àsìkò wọn ò tí tó, so àwà bound láti wọn kí. Ẹlòmí wo pé ṣáà lè bá wọn kí tẹ̀lá nìyàn ìbáwọn kí pẹ̀lá nìyẹn náà fílà ó lè túnmọ̀ sí encouragement ìpín nǹkan tán ṣe yẹn kò sí nǹkan tó burú bẹ́ so wọ́n ní yí padà lókùngbà tó bá ń bá wọn kí ṣùgbọ́n tó bá bá wọn kí ẹlòmí ò fẹ́ mọ rí tó kì í bá wọn kí ṣọ́rọ̀ àsìkò òun kò tí wọlé náà ni so ó ṣe é ṣe pẹ́pàdà change ṣùgbọ́n ìwọ náà ń bá wọn kí wà tún wá ní ọjọ́ náà fílà ó wà padà abáṣekínì ó padà san padà ẹlòmí ma fẹ́ dúó ti hadith anábíwa muhammad sallallahu alaihi wasallam tó sọ fún àwọn kanú àwọn sahaba radwan wa alayhim ipe ẹmà láwọn olórí tí wípé yu'akhiruna salata an mawaqitiha wọn ma jìlé ìwọ̀n kúrò ní àsìkò rẹ̀ fasalli salata liwaqtiha thumma salliha ma'ahu kí ìrùn tásìkò òrùn bá ti tó dẹ̀ẹ́ni ìwọ́ wá kí pẹ̀lú wọn takun laka náà fìlà yóò jẹ náà fìlà fún wọn so kéèsì àwọn olórin yẹn àwọn ọmọ ń jí lé wọn tètè kí so kéèsì tán bá yìí fún wọn máa ń tètè ń kírun ṣàlè ló síra wọn àlè rí ìlò síra wọn kí ló fà ó ní wípé àwọn táǹsọ yẹn ọba làwọn yẹn àwọn náà dẹ̀ tún ní mọ́mù so ìwọ tó wọ bá ní ò bá wọn kírun tí wọ́n rí ẹ mọ́sálásí nìyẹn ah ìyálà ìyá wàhálà ni o ìyálàyà wàhálà fún lẹ́ni ẹkó sí àti sọ fún àwọn èèyàn bí àtọ́ inú mọ́ṣálásí lọ́jọ́ jùmọ́ tí hajjájú bá bẹ̀rẹ̀ kútbà báyìí a magribo fẹ́ wọlé kó tó parí kútbà jùmọ́ so àtọ́ wọ́n ni yóò máa ṣe bẹ́ẹ̀ ní ṣe ìmáwù nígbà tí èèyàn ń fi tọ́ka láti lè fi kí irun zúrí ní jòkó torí pé ẹni tó bá ṣe wọ́n rán wọ́n níbẹ̀ ẹni orí ẹ lè lọ sí sọ́wọ́n àjòkó wọ́n ṣe kí wọ́n ó kí zúrí sọ pé ìtàwọn pẹ́ bá kí ẹni àwọn kan bá kí torí pé ó ti dìlé ìmú kọjá àsìkò rẹ̀ ni sọ wọ́n láṣọ wá gbé bàbá kan tó kọ́ sẹ́gbẹ̀ẹ́lé rẹ̀ àwàgbé sí ipò alájájú Yúsúfù ní òrùkóyé kò sí ní ipò àwọn ọba sọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀mù tó wà ń sin àbàbólókan kọmọláṣí ó ṣe kí ni ó fi yàn kan sílẹ̀ ni ó ṣe pé ìjọba ló gbé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí kalẹ̀ fún máa jẹ́ àwọn èèyàn pa pé ìtẹ́gbọ̀rọ̀ ṣe rí tó ló jẹ́ pé à ní bá wọn kí ìbá wọn kí encouragement ni láti lè máa kírun before kásìkò tó tó sábọ̀rọ̀ jẹ́ kí wọ́n mọ́ a explain fún wọn pẹ̀lú farabalẹ̀ àtẹ̀kọ́ tàbí wá gba àwọn ṣe ní tiwa so a kírun lásìkò tó yẹ káwà kí n tiwa so ṣe wọn alẹ́mọ̀ wo yẹn pé ẹni yóò kí n kírun bó ní wọ́n ṣe wà pá kí n kírun ẹ ti bá wọn discuss ẹ̀ náà àwọn ní wọ́n gbà so kò jẹ́ bó ṣe jẹ́ wà láwàá ẹ̀ tàbí àwọn bí i wọ́n lè tí ò bá já sí ìgbìyànjú ojúlú ìlú ọ̀nà ọ̀nà àdìsí ẹ̀kọ́ pé jẹ̀mọ́ síjọ́mọ́ nìkan ni àdìsí yẹn lọ fún ọ̀gbẹ́ tó bá dá túnà ṣé kò kò sí. bóyá wọ́n lò fún jẹ̀mọ́ àbí wọ́n lò fún ìrun asiri pé yóò kí kásìkò rẹ̀ fi kọjá ṣé tí ń sìn àti ṣàlàyé nǹkan yẹn lọ níbi explanation ìdánwò kan lò fún méjèèjì òní wípé kò lè lọ ẹni tí ò kírun jẹ̀mọ́ àbí àní umaru wọn ló pàdé èèyàn kan ó yẹ sọ ah, ó wá kírun ní germany ó excuse wa ayé ẹ̀kọ́ so umaru sọ pé kí ni kí ni umaru sọ fún lakot tọfafta out of fafta ó ṣe kí ni ó ti mú òsùn ààrẹ kéré so tó máa lò fún germany náà ṣe mo mú wọ̀sùn ara mi kéré tó gbé mi bá ní kírun bí fọ́kásìkò tó wọlé abadani tó tí Obìnrin ẹgbẹ́. Thank <laughs> you ìyàwó wá ní tó ti tó dá wọn náà. Lòlítà rẹ̀ tó gbọ́ sílẹ̀ ní ìgbàwọ̀ àkàtúntà àwọn ìṣe ìyàwó wá ní tó ti àpò ọ̀rọ̀ ìlú àti àkùnrin náà fún ìṣe tó ti sọ sí ọ̀ṣọ́. Sáwọn ọ̀rọ̀ náà rẹ̀ ti sọ wá ní àdéhùn ọ̀la àti àwọn ọ̀wá ní ìṣe àgbàlẹ̀ àtàwọn oníṣẹ́ tó ti sọ wọn. Gẹ́gẹ́ bí nǹkan tí mo máa ń tẹnu mọ́, ẹjẹ́ ká bí ara wa pẹ̀lú àwọn nǹkan tó ṣe kó máa wúlò fún wa bó pẹ́ bóyá a ṣe máa regret àwọn nǹkan mi ò ṣẹ́rí àwọn ìdánilẹ́kọ̀ọ́ ilé ìta ṣe ọ̀rọ̀ fíkíwò ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ kìíní a ní ìdí ẹ̀ gan bẹ́ẹ̀ làwọn èèyàn wà láwùjọ wa wọ́n ní ìdí wọn gan ibi tó yẹ ká lu mọ́sà ti kó wa fún lélẹ́ ṣẹ́rí ọ̀rọ̀ pé èèyàn kan mùfẹ́lì èèyàn pé kìíní kan kò fẹ́ yàtọ̀ sí ọ̀rọ̀ man àti arsenal o ẹ̀wọ̀n bá àwọn fáǹsà man àti arsenal ṣe máa ń ṣe kò fẹ́ yàtọ̀ sí yẹn pàtàkì jùlọ pé àwọn ọ̀dọ́ àwọn ọmọ 22 years 23 years 25 years wọ́n gbé kíní ẹ̀dá nísìn wọ́n àwọn ọdí kíní hamilu ìwà ìjẹ́rì àdìyẹ àwọn oṣù ní ó ti wá di nǹkan nǹkan ẹ̀sìn tó bá ti wọnú kọjá tó wọnú díẹ̀ ó lè dáhùn ẹni ìdàmú ma bá ṣe àwọn tó fẹ́ di dáwà mú lélẹ̀ àwọn tó fẹ́ di dáwà súnà mú lélẹ̀ ṣe wọ́n ṣẹ́rá àwọn kàmá ìmọ̀ndé kí ní dùn nígbà tí yàn wèrè ìtàgé àríkẹ́ ń pè gbà àwọn kàmá so bó ṣe rí mọ́ rí nìyẹn ìyẹn máa wà a sọ pé kò sí àjárìwà tààdì òní olóyìn tí mo ti sọ̀rọ̀ ń pa nǹkan tó jẹ wọ́n bẹ́ẹ̀lì ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe àwọn nǹkan wọ̀nyí pẹ̀lẹ́kọ́ àti wọ̀n tí wọ́n ṣe bí àwọn èèyàn ṣe ń dùn àwọn nǹkan wọ̀nyí sí ìzíyà ti wọnú ẹ̀ ẹlòmí ń pariwo ìzíyà ìzíyà kò yóò gan fún rẹ̀ ìtàn pè ní ìzíyà òní pé ìgbára ta fún àwọn èèyàn tèmi torí a mọ́ ń tẹnu mọ́ kí ìkánná ọmọ ya ló ń gbarata mọ́ gbarata fún mi tó bá rí kódòdó wà ní nǹkan tí mo sọ dìímú tó bá rí pé kò ń ṣe nǹkan tó ráì mọ́ gbarata fún mi ìgbarata fún àfáà rẹ nìyí fàásùgbà tí ìbíyà ni àbítọ́pọ̀ àfáà rẹ bá ń bẹ lórí òdòdó ó túnmọ̀ sí kódòdó ló ń so ẹlòmíì yóò mọ gbarata fún àfáà so anything to bá fi lè ta bá àfá yìí ni ó ṣe tá àti bẹ́wulẹ̀ kó já ó lè mú àfá kan fún nǹkan yìí but that same thing tó mú àfá yìí fún ni tó bá yọ owó ẹ̀ jáde lára àfá àti ẹ̀ aṣekíni abẹ́rẹ̀ defense ni argument gbogbo ẹ̀ kò sí rere ẹwà pẹ̀júwe àwọn kan tó ń ṣẹlẹ̀ tó rẹ̀ yóò business ara mi pelu ẹ̀ mọ́ọ̀tì mọ́ torí pé mo rí pé kò sí class ń bí kan rẹ̀ ẹ̀mú alábí fún nǹkan tán bá yọ orú ẹ̀dálẹ̀ lára ṣe kọ̀rọ̀ ní tí wọ́n mú alábí fún the same thing ẹ̀mà bẹ̀rẹ̀ defense ẹ̀mà náà bẹ́ skọ́ọ̀tù ṣe kọ̀rọ̀ bí ṣe ṣe kọ̀rọ̀ bí jẹ́mà súnmù ní àbánábí ni wọ́n àwọn àfáà kan wọ́n ṣíwájú wọn àwọn àfáà kan ní akẹgbẹ́ ni wọ́n tẹ́bìsàgírí lórí pẹ̀lú wọn lórí the same issue tí wọ́n bà pé ń tán sọ lórí alábí ó correct ni ṣùgbọ́n tí ìbá sọ pé ń ṣèkọ̀rọ̀ bí sọ yóò kọ̀rẹ́kì ní ààfẹ́ ṣe skọ́tù ṣèkọ̀rọ̀ bí ní bẹ́ẹ̀ ká tó máa ṣerú nǹkan báyìí aṣọ fún yí a ní ẹ̀ṣẹ́ jẹ́ẹ̀jẹ́ àmọ́ nǹkan tá máa ti jáde wàláhì bó ṣe máa ń kẹ́sí mo lè ti jáde nísìnyí but wàláhì mo nífẹ̀ẹ́ ṣèkọ̀rọ̀ bí kọjá kó ṣe ipé kíni àwọn kan torí pé kò sáfà tí ó lè ṣe mistake ṣùgbọ́n tẹ bá mọ̀ wọn mistake àfá kan ní àbí nǹkan tí ó ń ṣe mistake àwọn àdáparọ́

ṣe ibùn tẹ́lẹ̀ àti ṣẹ́kọ̀rọ̀ bí ní ṣọ́wà ní kàtígẹ́rì kan náà bọ́ ṣẹ́kọ̀rọ̀ bí ní wọ́n a sọ fún pé tí ibùn tẹ́lẹ̀ bá ṣe mistake àwọn aṣọ́rọ̀ dì fún wọ́n ṣe tíra kan jáde ní àta àkùbátì ní aláwọ̀hámi náwàwí wọ́n ṣe ṣe tíra yẹn jáde ní àwọn ibi tí náwàwí ti gbé gbájú níbi ọ̀rọ̀ àkídà wọ́n kó gbá wọn kan ẹjọ́ wọ́n sọ lórí tíra nì sókà ṣe rọ́dù fún yẹn yẹn ara bí ó tí ẹ̀sìn yìí ṣùgbọ́n rọ́dù ẹ̀tù fẹ́ ṣe ṣe lórí kí ikhlas àti kí àti mọ̀ má ṣe rọ́dù fún yàn tó gbó wà àti yàn kan ti ní ó ṣkọ̀ kan tẹ́ fẹ́ tẹ́tù tẹ́lẹ̀ ó ti ṣẹ̀ ní higher opportunity wá yọ nísìnyí ní ó ń ṣe ikhlas má ṣe rọ́dù lórí wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé àfáà kan ti sọ pé àfáà tó sọ ìyẹn ní kílẹ̀ rí wọn mo náà rí fẹ́ sí ipẹ́ nìyẹn ti àwọn ọmọ ìyá wa tán sọ yìí ní ara wọ́n sì padà balẹ̀ torí pé àwọn tó súnmọ́ ṣẹ́gọ̀rọ̀ bí pẹ́kípẹ́kí jù yìí lọ wọ́n fọ́ ti ṣẹ́gọ̀rọ̀ bí láìpẹ́ ìlú sánà àkọ́yà lùtẹ́bí ó sì sọ̀rọ̀ ìgbà tí ṣẹ́kà eh, Jamal Surehan tí wọ́n ṣe lori Jamal Surehan ó dẹ̀ ṣe kí ó fọ́ ti ṣẹ́gọ̀rọ̀ bí oni موقف الشيخ ربيعي هذا موقف كنيقة موقف أو قول باطل باطل لولوك وسمع سيال تبيني شو أفعل لايك يدو والله so kápá kan ní ọ̀rọ̀ kápá kan sọ ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ tí ó correct ní yíò ń ṣe nǹkan tuntun wọ́n fẹ́ ṣe spọ́tù àwọn àfá ṣé ìgbà tí wọ́n bá mú alábí lápẹjúwe tó wẹ̀ sí fáyà rẹ̀ ní ṣé wà tálábí wà nú ẹgbẹ́ wọ́n mọ̀ pé bí wọ́n ṣe ń fíìlì nígbàtí èèyàn bá ṣe rọ́dù fún àfáà tí wọ́n nífẹ̀ẹ́ sí kí ara wọn máa tẹ́ lẹ́lòmínà àwọn fíìlì nígbàtí wọ́n bá ṣe rọ́dù fún àfáà tó wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n mọ̀ pápá tí wọ́n pàtàkì yẹn lọ́dọ̀ ẹlòmíì kò tó nǹkan kan tí ó bá rọ̀bí mọ́kà ní ẹ̀ àà ó ń dẹ́sìn irú gan tí ó bá gbọ́ wá ní yéèrè àwọn afá àwọn ẹni ọlọ́run dẹ́sìn irú náà ṣe máa tara gbà tí ó bá sọ pé kọ̀ọ̀dọ̀wìn tara ipe kọ̀ọ̀dọ̀wìn dẹ́sìn irú nìyẹn ẹni tí wọ́n pàtàkì owó pàtàkì ẹ̀ sọ̀tọ̀ wá fẹ́ discuss ọ̀rọ̀ ẹ kọ́kọ́ gbé yẹn ìlúsẹ́gbẹ́ kan náà ẹ wá address issue yẹn kan gbọ́ àwọn ẹni ọlọ́run ó ń bó kinní kan ṣe kinní kan yẹn ò lè lọ ó ti ṣe tán àti ṣe so ẹni kí ankẹ́tà àárín yẹn máa kọ́mọ̀ waste time ara because ọ̀pọ̀lọpọ̀ àwọn debate tá à ń ṣe pẹ̀lú àwọn èèyàn nísìnyí àwọn èèyàn ò ní kíláàsì pẹ̀lú nǹkan tó ń ṣe kọ́ídà tí wọ́n ń fọ́ọ̀tì alábí fún ẹ̀rí táwọn náà ń lò ó láti ibi dìfẹ́ndì iṣẹ́ ọ̀rọ̀ bí abíbi dìfẹ́ndì ẹlòmí ìyàn máa rẹ̀ nípa ẹ̀rọ ẹ̀mọ́ tẹ́ ń ṣe so tí ṣe ka Dr. Fadil hafidahullahu ta'ala tó má pé àbíbọ̀ agége ní ajá wà ló ṣẹlẹ̀ ẹni tẹ́ ń sọ iná ti lálàá sí àwọn sàábé náà ìwọ́n ti pa àwọn sàábé kan ní bẹ̀rẹ̀ wù rẹ̀ ó ti láwọn kan wá dẹ̀sùn ìwú ó ti ṣe oríṣiríṣi nípa àwọn sàábà rọ̀dọ́wọ́nù láàrẹ̀ yìí ewu làbùrọ̀ máa tara fún ìpẹ́pẹ̀rẹ̀ kan pè ní kìníkà pé ṣọ́wọ́n mọ́ pa àwọn èèyàn ní ó ń pẹ̀wọ̀n lórúkọ tó wù ú náà láti pẹ̀ àwọn èèyàn then Ànábì sallallahu alaihi wasallam fún àwọn kàwáyì ní kìlá alìnà kí ló lò fún wọn ni múlùmọ̀ ajá ló lò fún ọlọ́mà subhanahu wa ta'ala ó ń sọ̀rọ̀ ń pa ẹni tó ṣe pé àtẹ̀yìnáwó ayatina fansalakha minha ìgbà أطلق الراوي الكلب العاوي إسقاط الكلب العاوي náà ráwà fáà ní tán ní gbólóhùn yẹn ti méjì pé kò yẹ kan lórí gbólóhùn yẹn rẹ̀lú àfáà yẹn nìyẹn which is not binding anamsọ́lá àtọ́lá ń lò ó fún àwọn kíni àwọn kọwárí jì ọlọ́run bá fi ṣàpèjúwe àfáà tó ṣe kíni tó yẹ kúrò níbi òdodo so yẹ ò kí ń ṣe issue ṣùgbọ́n tí mo observe oní pé kọ́lọ̀wà kó ṣàánú wa àwọn old scores táwọn èèyàn ti ní tẹ́lẹ̀ náà ma fi ń react ẹni yìí sì ní ìgbà tí ẹ̀ ó wá búyàn kan ní sí máa fẹ́ defend ẹni tó búyàn fún máa ṣẹ́kẹ̀ ààrẹ bọ̀ bá ṣe pé ẹni wé búyàn ká ní pé àfá àkàntán nífẹ̀ẹ́ sí dr kìíní kàntán nífẹ̀ẹ́ sí lọ́lọ́gbọ́ lóhùn yẹn fún yẹn wọ́n bẹ̀rẹ̀ defense torí lọ́kàwà náà ṣọ́ra wa ẹ́ mọ́tòrí pàfà àtò onífẹ̀ẹ́ sí lo gbólóhùn kan fún yàn àbó búrùyàn kò máa ṣe defense tó bá rí pé nǹkan yẹn ò correct ní gbólóhùn pé kò correct afá yẹn ò ṣe máa sùn báṣọ́rù yóò sí wọ́ yóò tèè ṣùgbọ́n bá rí pé a ti sọ di pé táfà àti mo nífẹ̀ẹ́ sí tó bá búrùyàn tó sọ̀rọ̀ against yàn a máa defend yẹn tó bá ṣe pé ní tí mi nífẹ̀ẹ́ sí ni a máa takò ìyẹn ti di kí ni ìsbíyà ìsbíyà nìyẹn o ìtànpẹ̀ ní ṣèjìbíyà o ní pé ẹni tí mo nífẹ̀ẹ́ sí ṣe ń tó kù díẹ̀ káàtó ma bá dọwọ́ bò ẹni tí mi ìgbà tí ẹ ṣe ń tó kù díẹ̀ káàtó ma bá tún síta ìtànpẹ̀ ní ṣèjìbíyà gangan nìyẹn tó bá ní ṣe ẹni tó ṣe ń tó kù díẹ̀ káàtó tó súnmọ́ ẹ̀yẹn wàá pàkíyèsí ẹ̀ wàá ṣe kí ni wàá pàkíyèsí ẹ̀ àtàfẹ́ kọ́kọ́ confam ṣe sọ àbí ó sọ tó bá ló ń sọ tí wọ́n lẹ́rí pé nǹkan yóò correct máa kíṣù ṣe mú mẹ́kọ́ṣà pẹ̀lú ẹ̀ tó bá wọn rí pé nǹkan yẹn ni sọ síta ṣe bayan ọ̀rọ̀ tí lọ́gbáyá sọ báyìí báyìí báyìí kò correct lórí pé kí lórí ẹ̀rí báyìí báyìí báyìí báyìí àwọn ọmọ fún wọn albani ṣe rọ́dù fún ṣegun bá ṣegun bá ṣe rọ́dù fún albani ẹgbẹ́ ẹ̀kọ́ ni ṣekùn fèmí ṣe mistake ní wọ́n tàrọ́jà níwájú ṣegun bá ṣegun bá ní kíyàn kan sọ fún wọn pé tàrọ́jù yóò tó kọ̀ ní ìsíta sọ ní ìsíta àwọn èèyàn tán ṣe rọ́dù fún ẹ lórí nǹkan ẹ̀ ní wọ́n ní láti ṣe kọ́ ọ̀rọ̀ sheikh mahmoud turejim rahimahullahu ta'ala kíra tí wọ́n kọ́ sheikh usemin wá tún ṣe kíni wọ́n tún kọ nǹkan lórí ẹ̀ wọ́n wá ní kẹtẹ̀ papọ̀ láti ṣe òpè kí ni mú ìsọ nǹkan yẹn mọ́ o sincerity nìyẹn ṣùgbọ́n ẹ̀kan sí ẹ̀kan ṣe rọ́pù fún ó ti di nǹkan bínú ah ok àṣẹṣẹ̀ àjọ tẹ́sùbọ̀ ṣe kùtù náà nìyẹn ó kọjá ní tẹ́lẹ̀ ṣe rọ́dù fún ẹ wá ṣe rọ́dù fún ẹ wo nǹkan fi ṣe rọ́dù fún ẹ ṣe pọ́ǹtì wọn bẹ́ẹ̀ tarọ́jà ṣùgbọ́n wo pé ah kì ní ẹ̀bù mi kúta ìwọ̀ ojú ànàbí ọlọ́run wá mistake so wọ́n pe pe ní ajá ní kò sí nǹkan tó burú mẹ́rin kéfẹ́ wọ́sù ju kéfẹ́ ajá lọ ẹ̀yìn lálàá sí àwọn sàábàrù wà ní so ṣe òun láàmà sọ pé à ń dìjà so yẹn náà tún di iṣu láàrin ara wa ìwọ́ tó kọrẹ lóníṣúnà ìwọ́ àtọ́níṣúnà ẹgbẹ́ wa máa jà lórí kọfàmbù tẹ́lẹ̀ ẹwà lálàtí ara yìí kọ́lọ̀ kó ṣàánú wa níbi èrè ìjẹsọ ìtọ́nù so ẹ mọ́dé ká bíbi ara wa pẹ̀lú ẹ̀rùn tẹnumọ́ ẹlú àsìkò yìí láti mọ̀ tó jẹ́ the right akida the right manhaj the right fiqh the right akhlaq kálù àsìkò wa fún àwọn ilé ìkó kan máa jẹ́ nǹkan tí ó já wá kò ń ṣe báwọn èèyàn ṣe sọ́ di máa ń yọ àtàtẹ́nà àtàláwọn dúró ti òdodo ìjú wọ́n pè lódodo yẹn òdodo tí àfáà tó ń tẹ̀lé gọ́ọ̀gọ́ tó dúró ti nìyẹn òdodo lọ́dọ̀ àfáà tó ń tẹ̀lé gọ́ọ̀gọ́ kò ń ṣe òdodo lọ́dọ̀ gbogbo àfáà yìí tó jẹ́ òdodo tí wọ́n aṣùpàdà clear fún insha Allah kọ́lọ́mbà kí ó ṣàánú wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh